الحمد لله رب العالمين خلق الإنسان في أحسن تقويم وفضله على كثير ممن خلق بالإنعام والتكريم فإن استقام على طاعة الله عز وجل استمر له هذا التفضيل في جنات النعيم وإلا رد في الهوان والعذاب الأليم أرجو الله أبا قمصو أبا سيولورغون àbàtọ́jẹ́ pé òun adẹ́dà ọ̀nà alámọ̀tán mo ń jẹ́rìí pé àníbà Muhammad sallallahu ta'ala sọ́là ẹ̀rọ ọlọ́run bàbá náà ni ọlọ́ba ní ṣèké àti ìgbẹ́ tó pọ̀ fún kí méjèèjì ó máa wà títí tí ó sì ní dópin ọlọ́run ní ànábì sallallahu ta'ala sọ́là wọn ni wọ́n iná kan àwọn àkọlù kan àrí ìwọ ló dáa jù orí ìwà tó dáa jù láti kọ́ tó ti wà lórí ẹ̀ ọlọ́ba ní sàrékún àti ìgbẹ́kùn àtàwọn aráàlú ẹ̀ àtàwọn sáàbù sallallahu wàhúdí aláwọ̀tàlá ní màjúmáyìn lẹ́yìn náà a máa sọ̀rọ̀ lórí sọ̀láhùn kọlù wọ fasáàdù bí ọkàn ti ṣe máa dá àti bí ṣe máa bàjẹ́ torí ọ̀pọ̀lọpọ̀ ìdáláyé lónìí ìbàjẹ́ tọ́kàn bàjẹ́ olójẹyọ gbogbo àwùjọ táwọn ẹ̀dá ìbáṣepọ̀ lórí ilẹ̀ àwùjọ yẹn bẹ́ẹ̀ ni mo lè tó ọkàn wọn ló ti bàjẹ́ ọkàn wọn ní bàjẹ́ lọ́wọ́ ọkàn wọn ló ti kú ìtẹ́kùnlọ́ra wà lẹ́nu anilọ́ọ̀ subhanahu wa ta'ala láyánú ilẹ̀ àtúwá ikú afẹ́kámọ̀ ọlọ́run wa láti fi dájọ́ ọ̀ìnàmọ̀ ń sí ìlàkó lórí wa ni ó mọ̀ wò àtiṣẹ́ wa ọkàn wa ni ó mọ̀ wò wa falkọ́lù wà màhálù lẹ́bọ̀rì náà nínú àbí ọkàn níbi tọ́nà ń wò lára ìdá ọkàn ó ní ó jẹ́ wípé ìràsọ́là àsọ́là ìdífẹ̀rẹ̀ kò lù tó bá dá gbogbo ara ó dá wà ìrà fásádì tó bá bàjẹ́ fásádì ìdífẹ̀rẹ̀ kò lù gbogbo ara ti bàjẹ́ kàmà àkọọ̀rẹ̀ dáàlì kan nàbí sallallahu alaihi wasallam àbíṣẹ́ ọlọ́run àlọ́ sọ̀rọ̀ ẹ̀ fún wa wọn láti dàdó gèrègèrè ó lélẹ̀ ọkàn ni màhálù mẹ́rin fásitì láà ọkàn ni a ti máa tàbá fẹ́ mọ̀ lọ ọkàn wọn jọ kàn kí n ṣiṣẹ́ wà máa hàbátì ọkàn wa ni a gbé ọlọ́run sí látọ̀ fáà nífẹ̀ẹ́ ọlọ́run wàkàtíyàtì ibẹ̀ láti máa mọ̀ fáǹpáyà ọlọ́run wàháwó fi yọ̀rọ̀ jà ibẹ̀ láti máa ń pàgbé èlé ọlọ́run láti mọ́ òun náà mọ́ sí kúrò ní gbogbo nǹkan tí ò bá tọ́lọ̀ wà máa hàlù ní ìyá ìbẹ̀lẹ̀ níyàn wà bákan náà ó ní mahalu níyà alẹ́sì bí ha tásílò rẹ̀ àmọ́lù ọ̀tọ́kùbà sáàtì mọ̀ pé iṣẹ́ yẹn ó jẹ́ nǹkan tá a gbà nínú iṣẹ́ ọmọ ádámà àbí tá a ní gbà ó sọ̀rọ̀ bí ọ̀tá pé kọ́lá sọlọ́lá òtá ọ̀sánlá ìnámọ̀lẹ̀ àmọ́lù rẹ̀ níyà òjíṣẹ́ ọlọ́run bá sọ wípé gbogbo iṣẹ́ pátápátá àníyàn lèyìn láti dájọ́ ẹ̀ ọ̀yìnbá mọ̀kánà kó lè mọ̀ ìmọ̀ náà wa gbogbo tọ́mọ̀ ìyẹn bá sì gbà lérò tó fi ṣiṣẹ́ ní ọ̀nà jẹ́ tiẹ̀ ìní ó fàtó jẹ́ pé nínú àánú ọlọ́run ọba subhanahu wa ta'ala ni pé ó jẹ́ kọ́lọ́kàn máa ń tó ń dì sọ́kàn kó tó sọ̀rọ̀ kan àbí kó tó ṣiṣẹ́ ìbá àmọ́ hàn títí táyé ìlú parẹ́ èròǹgbà òun tó ń fi sọ̀rọ̀ yìí kìí ṣe tí nǹkan ó lè dà á sì ráwọn tí ó yìí á ráwọn tí ó bu nígbà míì ìdúró ń gbà bá dáa gan ara tó bú yẹn ó sì sọ báyìí ìyá kan náà ń dájọ́ fẹ́nìkan tí ń kígbe nígbà tó si tí ń jára ni ó ní mo wá sọ fún wípé ọmọ jẹ ti kìíní ìhòdàbò Wọn wọ́n títí fà ń kígbe ó sì ń gbé ara wọn ọmọ màmá yẹn náà má jẹ̀bi lórí ọ̀rọ̀ tó ń sọ wọn ní kálukú ní bá ń hàn lọ́tún lọ́sìn ní bá ń wáyé mọ̀ ẹnìkan wá sọ pé èyí sọ báwọn èyí sọ ẹnìkan wá tún kù náà sákèjì pé à ó sọ̀rọ̀ lọ sọ ṣùgbọ́n ó yẹ kó wọlé ò lè dákẹ́ tí ó gbára wọlé kó kán lọ́rùn ẹ̀rí pé ìdí ìyá ọ̀sọ̀ náà ló padà wá ṣẹlẹ̀ lọ́jọ́ kí n tó fẹ́ ṣe ń gbà ijú mi ò gbá ni ìfẹ́kùnù wọ́n ní bó ṣe wà yẹn ẹmu dóńtẹ́ ẹgbẹ́ kó fẹ́ pé téèyàn lójú lẹ́gbẹ́ ẹni tí ń gbá wọn lẹ́dà ẹ̀rí pé kò ní súnmọ́ bí tí wọ́n ti fẹ́ gbókùn sí sáré òpin ẹ̀ náà ní kẹjọ sùn kí wọ́n lọ mọ́ ọkú lọ́hùn nígbà tó wà sí ìkú láyé kò ní súnmọ́ kò ní súnmọ́ wọn kí la fẹ́ fàyọ̀ ń bẹ̀ nígbà tí ìyá náà sọ̀rọ̀ rí tí ó dé ìbú ẹ wo èébú tí wọ́n bú gbogbo ẹ tí ń pèsè sí súnà ọlọ́run àti tànádìí sallallahu ta'ala sallam lágbàńlá ayé ìgbàgbé orílẹ̀-èdè táwa yìí lágbàńlá ayé súnà ọlọ́run ní sílẹ̀ nínú kálọ̀ omi kọ̀bẹ̀ wọ́n bú àwọn ànábì ọlọ́run ànábì inú àrísàlá tó jẹ́ àkọ́kọ́ tó jẹ́ àkọ́kọ́ ẹni tí ó kọ́kọ́ jí sí ọlọ́run náà àwọn ànábì ọlọ́run ẹ wo ẹ̀yẹ tí wọ́n kù ẹ wo ẹ̀yẹ tí wọ́n kù ànábì àtọ̀lọ́ lọ́wọ́ tààrà sọ́là lórí ọ̀rọ̀ wọn rí àwọn sọ̀rọ̀ ẹ̀dẹ́kùnrin rẹ láyé ọ̀tọ̀ kọ́lá lè náà bí nǹkan yìí àfáàgbà ọmọkọ́yìn lọ́wọ́ ìsàlékùn kẹwọn wọ́n ní èyí tó ga jù nínú oríkì ara òun náà lọ́kàn fọwọ́ lè alimu billah àfáàrí ilẹ̀ wà ní mọ̀hébùlà ọkàn yẹn wàhùwà mahalu ìmánì wà lè fà ibẹ̀ ni àpèjúwe ìmánì wà nígbà táwọn ẹbí rọ̀ ju òye náà ó ní àtàkù wá àwùnà ó wá gbọ́ síbi ọkàn láti ta ní ìlọkàn wà ṣùgbọ́n ìwọ́n gbàgbé gbogbo ẹjọ́ rò bá yé inú ẹlẹ́sìn Islam wà lẹ́sìn ìtẹ̀lẹ́sìn Islam tí wọ́n máa ń sọ wípé tí wọ́n náà máa ń sọ tá à ń sọ yìí ìpè ọkàn ní kíní wà ọkàn ní ìgbàgbọ́ wà ẹ̀ parọ́ ṣùgbọ́n ẹnìkan kan wọ́n lápẹ̀rẹ̀ pé ìgbọ́lọ́ ẹ̀gbọ́n ẹ̀ẹ́sẹ̀ ẹ̀ẹ́sẹ̀ lo ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam tó sọ fún wa tá a kàtán ní ìsìn tẹ́tàbàlà kan lẹ́ ń lò ikú ọlọ́run ọba ò ní wo àwòrán yín wà láti yá ń sọ yẹn láàkó lóòbí kún wà àmàlì kùn ibi táwọn yóò parí ọ̀rọ̀ sí nìyẹn sallallahu alaihi wasallam ṣùgbọ́n náà wọ́n máa wo ọkàn yín àti ṣe yín ti wá dúró ọkàn wọ́n wò fẹ́ náà torí gbogbo ẹni tí ń bẹ láyé ọmọ tí ń bẹ lọ́kàn nìkan àbí tọ́lọ́n bá pàṣẹrí tí ń bẹ lọ́kàn ẹ̀nà àbó sọ́jáde ọlọ́run nìkan ló mọ tí ń bẹ lọ́kàn ọmọ adámọ̀ sẹ́ ẹ̀mọ kí ló bá tá a fi ń gbìyàn lórí tẹ́ tá a lórí tẹ́ mùsùlùmí orí tẹ́ tí èsè mùsùlùmí ebi tẹ́ tọ́nu èèyàn ṣe ni àwa mọye àìmọye ẹlẹ́bọ tá a fi lórí tẹ́ mùsùlùmí tó ṣe pé bọ́lá wọn ṣe gbé dìde mi bọ̀dí iṣẹ́ tó ṣe tá èèyàn kan ò sì lè kú kan pé ẹ̀rù sì ní ẹ̀dá kan orí tẹ wá jìnà ẹjẹ́ wá sí sọ́dọ̀ yìí ni orí tẹ tó sí ní ànígbà torí tẹ tó ṣe òjò báwọn tá a fi síbẹ̀ ó sì ṣeé ṣe ẹlòmíì ń bẹ tí wọ́n ti síbò míì tí wọ́n rí àdúgbà ti rẹ̀ rí mọ́ tó yẹ pé wọ́n gbèdì ní gbèdìdì ẹni tó ti náà tó yẹ pé nígbà tá a rí tó orí bí wọ́n ti ti wọ́n fi sí ẹlòmíì ojú ọ̀nà ìrìnàjò ni wọ́n padà sí sí ẹtí wọ́n so nǹkan tó wúwo mọ́lá nínú ọkọ̀ ojú omi tí nǹkan tó wúwo gbé lọ sàlẹ̀ omi ńkọ́ tó tó ní omi ní oníṣẹ́sí ẹ̀ àwọn obìnrin dè pẹ̀lú iṣẹ́ tó ṣe iṣẹ́ tó ṣe iṣẹ́ tó ní èèyàn ṣe ìmọ̀ ẹ̀ ṣokùnfà ká darí wọn gbá dúdá àbá darí wọn gbà nígbà tí wọ́n bá parí iṣẹ́ láyé ọkàn kẹ́bí àfáàgbà ọmọ kọ́yìn ti sọ rahimahullah wọ́n ní wọ́n wà lùkọ́ àtọ̀bù alìmọ̀bẹ̀rọ̀sọ ilé ìrùsùn ọkàn lọ́lọ́run ránṣẹ́ sí inú pàtàkì gbégèdè sókè sára fi kọ̀ nǹkan lẹ̀ falágbà náà èèyàn náà ọlọ́mọ bá múta pàlẹ́ fún àlàáfíà ara wa ọlọ́mọ yìí wà padà sáìdá ọkàn ni a ránṣẹ́ sí ìnáwó jẹ̀wárò tábà wọn làwọ ọkàn yẹn oríkèéríkèé ara ó tẹ̀lé ní wọ́ oríkèéríkèé ara kiri ànábì sallallahu alaihi wa sallam tí bá ń búra lọ́pọ̀lọpọ̀ ọba a ní láà wámùkọ́líbalùkù ọba tí máa ń yí ọkà bó ṣe fẹ́ òfin búra wàkánà nínú àárín yìí sallallahu alaihi wa sallam òdíṣẹ́ ọlọ́run àmọ́ ọbẹ̀ lọ́run pé Allahumma ya muqallibal qulub wọn náà bá tó máa ń yí ọkàn tó ti anaghị àmọ́ ṣàdúrà yẹn púpọ̀ dùwà ònà nákàlí ní owó tó wá nákàlí nákàlí gan nìyẹn o nákàlí ní tán láti ibì kan ibi ti mú wá ọ ó gbọ́dọ̀ nítumọ̀ ìtààmú wá fún mi ẹni tí bá lékún lẹ́sìn tó fẹ́ sí ya muqallibal qulub wọ́n kùlúbà náà àlàtọ̀ àti o lè pè mọ́ra rẹ̀ sọ́wọ́ gbọ́lágbọ́wọ́ fábit kọ́líbí àlàtọ̀ àti tí kọ́kàn ní orin láti lè sìn ọ́ ó ní láti tí ìmọ̀ sí lọ́n anẹ́sù nìjíhà ti tẹ̀m̀síìlì àkìfà àbúwò mu ádámù wàlé ó mu hawa bákan náà lọ́rùn dáwọ̀ èèyàn ó ti dá wá ń tọ́ka sáwọn pé àwọn kan lẹ́sìn àwọn kan lẹ́sìn tí a máa ń ròyìn àwọn kan lọ lọ́gọ́rùn-ún ọgọ́rùn-ún mẹ́wàá ọdún ní ó tún máa tàdúrà kan pé ah, ah wọ́n sin náà àwọn eléyìí wọ́n sin náà láyé wọ́n sin náà wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ sọ̀rọ̀ àwọn ẹlòmíràn ah kò dárò burúkú nì nígbà táwọn eléyìí bẹ láyé wọn ọ̀kí lè tún láìla bẹ́ẹ̀ sì ni ànásù nìjíríà sì tẹ̀lé tábàwò bá àtijọ́ wà ọwọ́ méjì orí kan ihò mú méjì etí ẹsẹ̀ bákan náà lájọ rí àtìfáà أبوهم آدم مبلا وان آدم ويؤم حواء يا وان حواء أمن بتاع بري أكشن سبحان الله الميت يسمون الميت يسمون بتاع بري أكشن طيب آه، أنا أقول لك تعالى صلى إنه تفسير الرأي سيدنا قيم المسيح رحمه الله ó ní tẹ́bá wá wò ní sí hálà kọjú máa lè mọ́là kí wà ṣàìtọ̀ ra'ayta ájẹ́bà lè jà tẹ́bá wò ní sí bí mọ̀lẹ́kà ọlọ́run àbẹ́sù sí máa dé bọ́kàn ẹnu orí àyè gan o fàádà yà límù bí ìmọ̀ràn tánú àárẹ̀ límù bí ìrúkọ̀ ẹ̀nà látàrí pé ẹ̀rí ìgbẹ́ máa ìṣesí àwọn ẹni ọlọ́run bẹ lára ẹni ní ọkàn rẹ̀ ìsí àwọn ẹni ọlọ́run ló kún ọkàn rẹ̀ kẹ́kẹ́kẹ́ ẹ̀ sì mọ ẹ̀ríṣẹ́ lòmíì tó jẹ́ pé tíjú ẹ pé tèṣù ló bá rọ́ọ̀lù ẹ mẹ́rin wípé ìfìfí ẹni èso pátápátá ní ibẹ̀ lọ́sẹ̀ ìfífẹ́ ọkàn tí àwọn àláìka ọlọ́run bá tí wọ́n ń ṣàbẹ̀wò ọkàn tí ronú pọ̀ ọlọ́run ẹ mẹ́rin ìrìntìsáà ìṣirọ́ nóò rahman ìkìláà ẹ máa tí ó máa sin lọ́hùn nísìn lọ́hùn olójú kòkòrò tí ò ní yó tí wọ́n ti ń fi wọ́n mi ìbádàá kan nínú ọgbọ́n síbi òmíì tí wọ́n ti ń béèrè ọ̀rọ̀ sí ní mọ̀ béèrè ọ̀rọ̀ sí ní mọ̀ béèrè ọ̀rọ̀ sí ní mọ̀ kàmọ́bẹ̀ wàdí náà bà yóò máa wá súnmọ́ lọ́hùn tọ́lọ́run ó ṣe ohun ṣe nǹkan nígbà tó ó ń bẹ náà rẹ̀ bí ò tẹ́lẹ́kọ̀ àbá wa ní àlùmọ̀jì ìlà bá bá ní sàlékún dáadáa wọn inú ọ̀pá tó jẹ́ pé tọ́pìkì kan lélẹ́yìn lọ́tọ̀ ilé iná fi ní ká mọ̀ pé àwọn tẹ́ máa wà lójú ẹ̀kọ́ ní olùmọ̀ olùsèkìní olùmọ̀ nígbà tá a bá tẹ́ tọ́pìkì ẹ̀ lọ́tọ̀ màá rìnà lẹ́yìn tó báyìí lọ ẹ̀rí ẹ̀ ó sísá máa ń dà lọ́ọ̀ àlọ́ àlàmọ́ ti wà wọ́n sì sa ẹni ọlọ́run bá gbogbo nǹkan ní ìgbé àgbẹ̀sọ́ náà lọ ó ń bẹ nínú ẹni tí ò gba ìdí kéwú kọjá tọ́lọ̀ ti rọ lábẹ́ fún ó sì pọ̀ mọ́ àwọn tẹ́sí láàfà ní àbá àwọn ẹ̀mí tó wọn bẹ́ẹ̀ wọn ní olùmọ̀ gbóná olùmọ̀ dáa tó tó yẹ́wà ti fi hàn láàfà àti kẹ́họ́ tó ń gan òṣèṣọ́ ọlọ́run àti tó yàtọ̀ sọ́lọ́run tó yàtọ̀ sọ́lọ́run ní wọ́n fi ń fi hàn láàfà. ìmọ́lẹ̀ ọkàn yóò máa tuntun fa àtàjáfí àndáàrí ìgbòrò èyàn máa dènà sí ẹnàdí tí yóò máa fira parí ẹni pé gbogbo ọ̀nà tí wọ́n bá fi ń ṣe wàdùwàdù ayé ìlú ó kó ìlà pọ̀ sẹ́nìkan bẹnu wa tí ò nílò owó sẹ́nìkan bẹnu wa tí ò nílò omi ibi ká lọ́kọ̀ já ìlànà ìmọ́lẹ̀ ọlọ́run bá ní máa fà fàlọ́dá náà láwùjọ kàlẹ́ hàn làkàrà bíi àná ìrìnṣẹ́ wà láti ní wà fìyàbí tí ẹ bá wá wà bẹ́ẹ̀ tí ẹ sì bá rí tán ọ̀gá orí mi ò orí ńlá ni ọkà máa lé àtìmọ̀ dàbí òkúta nílé bókúta ti rí ọkà máa le jù bẹ́ẹ̀ lọ àwọn àìsẹ́sì kọ̀tùwà fàtàdùdù ànílà yóò mọ̀ wá jìnà sọ́lọ̀ wà ń yóò jìnà sí kíọ́lọ̀ wà ń yóò jìnà sí títẹ̀lé sọ́lọ̀ títọ̀lé sọ́lọ̀ ìmọ̀ sóra òtáyọ̀ one twenty five sóra àti àná àmì ni ọmọ ní orílẹ̀ ìlà ayélujára ẹjọ́ lọ́n bá fẹ́ láti fi sójú ọ̀nà mà tí ó jèrè tó sin náà láyé àtàkì àná. Yàjà ló sọ́dọ̀ sọ́dọ̀ wú. Yẹ́sẹ̀ sọ́dọ̀ wú lè ṣe ìmọ̀ ni. Ẹni tí Ọlọ́run bá fẹ́ fi ọ̀nà mọ̀ yóò fi igbá ara rẹ̀ fún Islam. Yóò fi fún Islam. Ó lè tó ẹni yẹn wò ọ̀rọ̀ ìmọ̀ sí ẹ̀ ó lè mọ́ ìdúró mọ́ o nípa pé ẹ̀ńtà òun abilé rẹ̀ wọ̀ sí ṣùgbọ́n yóò wá di Islam yóò wá di òkòdó dákùn kí lọ́nà ọ̀fẹ́ kí ni ọ̀fẹ́ àdàmánà ìṣura yẹ́ṣọ́ra àkọsílẹ̀ ọ̀rọ̀ Islam gbogbo àtàwọn olùmọ̀ bá fi ń sọ fún olùmọ̀ aláwọ̀ dúdú ni olùmọ̀ Nàìjíríà ni olùmọ̀ Ghana ni olùmọ̀ lẹ́lágbáwá ni tí bá ti ń gbọ́ yẹ́ṣọ́ra àkọsílẹ̀ ọ̀rọ̀ Islam wọ́n máa rọ́ọ̀tù lọ́kàn wọ́n máa rọ́ọ̀tù lọ́kàn kò ní kún ọmọ aráyé ò fẹ́ kọ sí pé àti ẹni wá pọ̀jù báyìí tí wọ́n kéwù ni àwọn tó kéwù gùn sí báyìí yóò sọ pé ẹ̀fọ́ ńlẹ̀ àwọn olùmọ̀ sọ pé báyìí ni wọ́n sọ pé kìí ṣe báyìí àwọn olùmọ̀ sọ pé báyìí ni yẹ ṣe ra sọ́gà wò ìfìlà ẹni tó lọ́ọ̀fẹ́ ṣe kí ni. ẹni tí ọlọ́ọ̀fẹ́ fẹ́ sí mi. ọlọ́ọ̀fẹ́ fi mọ̀nà nìyẹn èmi náà bẹ lọ́hùn bẹ́ẹ̀ o ọ̀rọ̀ ẹnìkan ń sọ̀rọ̀ jọ ni ó ní táìtù ní bín àdìmọ́mọ́ ìpàsọ̀ ìjọ́sìn táìtù bẹ́ẹ̀ bá ti gba bẹ́ẹ̀ bá ti lè fi ó fáyọ̀ ọkàn ẹni yẹn yóò kàn forúkọ yẹn kọ́fà ara ni orí bí àdéhùn bẹ́ẹ̀ ẹni tí yẹn ṣe mùsùlùmí o ó ní bó ṣe jẹ́ pásítọ̀ náà yóò ṣe fẹ́ láàbí rẹ̀ o bó ṣe jẹ́ ìlọ́mù rẹ̀ náà yóò ṣe fẹ́ láàbí rẹ̀ o ọ̀dọ̀ ọkàn yẹn ni àbújá ìfọ̀ ìfà tó bá wá mọ́ tán yóò wá jẹ jáde lára tó bá sì wà lẹ́yìn rí yóò jẹ jáde lára bákan náà fàyọ́sì ìsọ̀ irú owó yá mi lù ìsọ́bẹ̀rẹ̀ hajara ó ń bẹ nínú àwọn tó jẹ́ pé ọkàn wọn yẹn wọ́n wá gbé ìdì sọ́kàn yóò dàgbà tó lérò òkúta ni wọ́n dì sọ́kàn òkúta tó le tí ò sábà ní tó sì àwọn ọkàn wọ́n ti bẹ̀ tí ó rọ̀ wáyáfíà ẹ̀dọ̀ káyà ìrẹ́lẹ̀ ayàfẹ́ nǹkan ọkàn tí ó rọ̀ ọlọ́run tí ẹni tí ó bá fẹ́ fi sílẹ̀ nínú ìṣúná. ẹni tí ó bá fẹ́ fi sílẹ̀ nínú ìṣúná. yóò ṣe ìgbàyẹ rẹ̀ ní híhá. ìgbàyẹ àti ẹ̀ yóò wà fún. funfun gádígádí. yóò tún wá ní gádígádí nínú. bí ìgbàyẹ ni tí ń gòkè lọ sí sánmà. nígbà tí a yan òkú kan tí ò ní àgbáwọ́ ìgbọ́wọ́ má ìgbésẹ̀ lé. tó wá dàbí òpó inú pílà ní ilé tó tóbi tó ẹ tipátipá lọ́wọ́ gan ti ká. sẹ̀ yóò mọ̀ sán lọ bẹ́ẹ̀rún ẹgbẹ̀rún mẹ́fà ní èrè wà ní ẹni ẹni lọ gòkó ni wà láìpọ̀ ní irú òpó tá a lè gùn tó yé yóò wọ́n nígbà tá a gbókù kankanlẹ̀ kò sí dá àgbẹ́sẹ̀lẹ̀ kò sí dá ọwọ́ kọ́ ọyá mọ̀ wá pọ̀ lọ àwọn amọ̀ tó ga lé lọ́nà sọ́nà yóò sùn náà yóò ní sùn ní islam lè sí wọn nìyẹn ẹ kà nílẹ̀. báyìí ni ọlọ́run ṣe ṣe ẹ̀gbin ìwà fún àwọn ẹni tí kò gbàgbọ́. wọ̀lẹ̀ bọ́sọ̀tì kúrò àwọn oníyà àgbà ọkàn ní ọkàn rọ̀ onísábàbí o nínú àtìbáàbí nínú sábàbí tọ́kàn ti máa rọ̀ oníkẹ̀rọ́tìlì Qur'an ẹ̀jẹ̀ tí mo gbọ́dọ̀ tètè táwọn yẹn ní kákẹ́kẹ́kọ́tọ́ tó lọ àkọ́kọ́ tí máa ń jẹ́ kọ́kàn wọn rọ̀ ní kíni kẹ̀rọ́tìlì Qur'an ìwọ́n ní ọ̀mọ́gà ah, wọ́n yá ní ìsànlọ́lẹ́kẹ́ ọ̀dà wà sí náà nìyí mọ̀ àgbọ̀ mọ̀ àgbọ̀ sọ̀rọ̀ fún náà ti dájú ìtàkìlù yìí àmọ́ láti ìgbà tí wọ́n ti parí ẹ̀nu rọ̀mọ̀dán tó lọ ẹnu ìdàdúró gan ọ̀dẹ́ nítorí ọlọ́run ìgbó pàtẹ́ fi gbọ́ púpọ̀ nítorí ọlọ́run ọmọ adáná ti rẹ̀ púpọ̀ ìwọ àfáà tó ti kùrán ní táwọn ènìyàn nítorí ọlọ́run ti dàsí èsì tó pàtí gbàdúrà mìíràn lọ èsì tí òṣìṣà ní àbúrò nímọ̀ twenty nímọ̀ rẹ̀ màálù òrojú ò lápá akọni àbábo àwọn ìjẹ́wẹ̀ mú bá torí ìdájọ́ sí ìwé rẹ̀ nù kí tó torí ọlọ́ ẹni tí ó ṣe ò sí torí ọlọ́ kí tó gbọ́ ọ̀gbọ́n torí ọlọ́ àápàtà pẹ̀lú alọ́n twenty àǹkárá ìkárá àdúgbò ni kí ló jọra ń gbogbo ilé kí ló jọra ń gbogbo ilé mọ agbọ ẹbí bá ń gbọ́ kúránì tí ó jèrè tó pọ̀ láti yẹ kó wọn ti sí kọ́ àyà fọ́tún báyìí Inna fi dhalika la dhikra liman kana lahu qalbun aw alqa as-sam'a wa huwa shahid Sáàpùpọ̀ àyà bá sẹ́yìn, àyà bá sẹ́yìn, àyà mí ni ti 45 dájúdájú ìrántí wà nínú ìrántí wà nínú èyí fún ẹni tí ó ní ọkàn. ẹ wò ẹ tó lọ́kàn ní ọ̀rọ̀ lọ́ba gbọ́ lára ẹ̀ máa sọ àwọ̀ rẹ̀ ó kà sí ètò lọ́kàn ẹ̀dá sẹ́lẹ̀ kan bẹ̀ dísẹ̀ nílò ẹ máa pè sọ́rọ̀ náà wọ̀ sẹ́lẹ̀ kan bẹ̀ dísẹ̀ nílò àwọn adámọ̀ tí wọ́n pé kò sọ́kàn lára rẹ̀ kó tá a bá la fún ipa àrùn lọ́kàn bẹ̀. ṣùgbọ́n ètò lọ́kàn ti ṣiṣẹ́ ètò lọ́kàn sọ́rọ̀ náà bá ń bọ́ sí tí ìtọ́mọ̀ ní bí òṣò lọ́kàn níbi tó fi kú. àwọn àlùkò sàmà. tàbí ẹni tí ó dẹ etí sílẹ̀. dẹ etí sílẹ̀. tí òun náà sì jẹni tí ó fi ọkàn sí. ẹ ẹ tọpọlọpọ ẹni tó sì lé sí kọ́ nínú ẹ síbá àfẹ́ náà fi ọwọ́ kàbọ̀ sí nínú pé àbẹ́ gbọ́tọ̀ náà wọ́n sì yí sọmọ́ rí ìsáṣẹ́ bí àrùn àtọ́ bí àwọn bí àdáre yìí ọlọ́run àtọ́bí gbogbo àtọ́bí ò sì wọ́ta kò gbogbo ká ká pápọ̀ bí mo ṣe pápọ̀ ní kò lè wọnú etí ọlọ́run wọ́n ti á ti gbogbo ọmọ ìka wọnú etí nítorí pé wọn ò gbọ́ rárá ní tẹ́lẹ̀ ìjọ́lọ́gbọ̀n Àti pé èmi ní ìgbà yòówù tí ń bá pè wọ́n. Pé kí o lè forí jì wọ́n. Wọ́n á fi ọmọ ìka wọn dí etí wọn. Àwọn sì ní pé torí ìgbà tí àwọn ọmọ pé alọ̀bẹ àdúrà o. Pé a ti gbọ́dọ̀ tó kárí ìlú ọkọ̀ ọ̀dọ̀ lọ́jọ́ mọ́lúdì o. Àmọ́ níta ìgbẹ́rọ̀ làmú kí ìjàmbá àwọn sọ̀rọ̀ tí wọ́n lè rápò oríjì náà mọ̀ kí wọ́n sí o kí wọ́n ni wọ́n dé. wọ́n á fi ọmọ ìka wọn dí etí wọn. wọ́n á fi àwọn ọmọ kan dí etí. wọ́n á sì tún fi aṣọ borí. wọ́n tún wá ń daṣọ ojú wọn tó fẹ́ rí ànábì lù wọn. wọ́n sì rinlẹ̀ sísin sí orí ẹ̀ṣẹ̀ wọn. kò tí ju méje ká lọ. mo ní màmá ẹ̀yin obìnrin yẹn padà bóyá ń lọ wọ́n làwọn lọ orí tẹ́ wọ́n làwọn lọ orí tẹ́ mo ní ẹ̀wọ̀ ni ẹ padà wọ́n má padà obìnrin kan ní bóyá kò gbọ́ ni àwọn obìnrin wọn sọ pé ìyá alágbọ́já wọn ní àpàdà ó bá wà gbọ́ dáadáa ń gbà mí ó lè ní òdìbẹ àjọ níbẹ ni nígbà tá a débẹ̀ ìgbà tó wọ́n ilá ilá ìlọ́lọ́ ilá ilá ìlọ́lá àwọn ọkùnrin tó ń sọ fún pé màmá ẹsẹ̀ kò yí lọ lẹ gbogbo ara tá gbogbo tá a fẹ́ bẹ́ẹ̀ náà nìyẹn tí ń ṣẹlẹ̀ àní wàtí sáfùbà ló sì ti bá wọn wọ́n sì ṣe gbéraga tí ó ga. ọlọ́run ṣe gbéraga pé ọlọ́run ní sọ ẹ̀rú sì ń bà mí wà lẹ́rù sì bà mí ó lé mi ó lọ sí mi tó ṣe wí gan-an láì ti ká ẹni kàkíyèsí èèyàn gbogbo àwọn tó kù sí padà fẹnu nìkan ní lọ́n sọ ìwà sáfíà ló ti gbà rọ̀ àwọn èèyàn ti ṣe kiri má káì àwọn èèyàn bẹ sáré lè kọ́ ọ ní súnà ní kéwú fún ten years nígbà tí èèyàn ṣe dìgírì dìgírì dìgírì mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nìkan ní mọ̀lẹ́ ọdún wọn tó lójú ọ̀nà sáfẹ́ ìlànà ní sọ̀rọ̀ lọ́wọ́ tààrà rí ọ̀sán yá sáfà ń sọ̀rọ̀ lóga wọ́n lè kọ́ ní kéwù fẹ́ yẹ fún wọn ní sinmi tẹ́sí mọ̀ kéwù tó lágbà lárí ọ̀dí lóòótọ́ láti fi tẹ̀lé ọ̀nà àtẹ̀lé àná ní sọ̀rọ̀ lọ́wọ́ àrí ọ̀sán yá wà bá pẹ̀lú ti bàrọ̀ wọ́n ti rí mẹ́ta kọjá rẹ̀ wà alùpọ̀ sọ́mà ètò bá jẹ ẹ̀wọ́ bọ́lá ọ̀sẹ̀ gbọ́ ọ̀kalẹ̀ wọ́n wà ṣe ẹlòmíì bẹ níbi tí wọ́n kó ti bá wọn náà ẹ̀kọ́ òsì sílẹ̀ wọ́n wà ṣe ìdákùnlọ́wọ́ tàbí rẹ̀ dáadáa tóun náà ti tọ́kẹ̀ wà pé mo fẹ́ gbọ́rọ̀ tí wọ́n sọ yìí irú wọn wọ́n tètè wọ́n kan bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nítorí lẹ́yìn àwọn ọmọ àwọn bàbá àbá wa fẹ́ máa sọ̀rọ̀ ọlọ́run tí mo mà tí mo ń tàdúrà fún kọ́nà máa tó wà ní sàlékùn kí àwọn tó tọ̀lá kí á mọ̀ àti ìgbàlá ìmọ̀ kọ́nà bá ní kí wọn kó jẹ́ káwọn náà tí wọ́n parí sí jẹ́ ara bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan wa náà àwọn tí wọ́n máa lọ kà sí ìrò wọn kí wọ́n tó bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ẹni tó bá dé kẹ́rin ìnira lè lọ. wọ́n yìí búlọ́ọ̀kù tí ti ń gbà bíi tó ti ó sì búlọ́ọ̀kù fún ara ẹ̀ nípa èrò kì í tó táwọn èèyàn fẹ́ gbọ́rọ̀ náà á sì láǹfààní táwọn ẹbí ń tìtorí ẹ lọ bẹ́ẹ̀ wọ́n sì ń gbọ́rọ̀ náà wọ́n lò lóòótọ́ àmọ́ náà ní tó gbajúmọ̀ tó ní pé kí wọ́n máa sọ̀rọ̀ láàrin iṣẹ́ ní náà ẹ̀sẹ̀ tí ó sẹ̀ máa ti kàn bàbá wa sheik ali ọlọ́mọ àtàlẹ́ ìwé ara wọn ní ẹ̀sẹ̀ tí ò dá wọn tò pé ó dá ó dá àfẹ́ká ní káyọ̀ ó tó wò mọ̀ pẹ́sẹ̀ ẹ̀sẹ̀ kẹ́yìn òsẹ̀ wọ́n di irú tó tó wọ́n kẹ́kẹ́ yẹn ń gbọ́rọ̀ ẹ̀ mọ́ subhanallah ọ̀la hawla wala quwwata illa billah ọlọ́ọ̀bá wa nígbà tí ń ròyìn tí ń sọ̀rọ̀ ọkàn yìí Allahu nazzala ahsan al-hadith síwájú súnmọ́ ìrọ̀tún yìí Ọlọ́run sọ Alìkùrán kalẹ̀, ìdábá ń kò tàjáàbì ha. Ọlọ́run tí ó sọ ọ̀rọ̀ tí ó dára jù kalẹ̀. Òun náà Alìkùrán kẹrin. Ní àkọọ́lẹ̀ tí ó jọ ara wọn. Ó jọra wọn. Ní méjì méjì. Àpẹ̀lú ẹ̀ náà ti bá àwọn ọ̀rọ̀ olùmọ̀tán ti sálàyé ọ̀rọ̀ fún ara wa. Mọ̀táàni, tí ẹ bá ti kárí àkàn, ẹwà àwọn àyàtà ti kà náà àwọn ìdálẹ́kọ̀ọ́ tó kọjá lọ. Tí ń bèèrè bákan náà, kó tó parí ó sì kó kún nìkan kó kéré nìkan lálàyé kí ni wọ́n máa ń tẹ̀lé awara ìṣàhẹ́rò nínú ìdúró ìdí mẹ́dínà kẹ́rìn ọgbà wọn. awara àwọn ẹni tí wọ́n bẹ̀rù ọlọ́run wọn yóò máa wárìrì nítorí rẹ̀. awara wọn máa wá wárìrì nígbà tí wọ́n bá gbọ́rọ̀ náà àwọn tí wọ́n bá bẹ̀rù ọlọ́run bá mi tó fi mẹ́tàlẹ́ ìlú dolódogun lẹ́yìn lẹ́yìn náà àwọn awara wọn àti ọkàn wọn yóò rọ̀ sí ìrántí ọlọ́run. àwọn ará bá ti wá wá rírì ẹrú gba àwọn tó kàn gbọ̀n ọkàn tó gbọ̀n náà nínú ọ̀fà àwọ̀ àwọ̀ ẹ nípa títí kálẹ̀ ẹ sì yóò sì bẹ̀rẹ̀ ìgbà tá àwọn ará ń ká sí bí ìgbà tó yẹ pé nǹkan rìnyìn là ọ̀rọ̀ rìnyìn là bẹ́ẹ̀ láì fi yẹn dáná ẹ̀yìn tọ́rọ̀ bá bá wú bẹ́ẹ̀ nágbó ìkìlọ̀ tó yé bí òní wá tó onídàálẹ́kọ̀ọ́ yóò tàbí àpẹlẹ́yìn pé òun jèrè lónìí ẹ̀wà wá àwọn onídàkejì irú wọn onídàkejì irú wọn àwọn oògùn wọn àtàkì olùmọ̀ àní àtúlé ọ̀rọ̀ ọjọ́ òní rẹ̀ ti ṣe wá àtìrù ajẹ́ tí kò tán lóyún wàláhì tàlá olùmọ̀ òsì lọ́bẹ̀ẹ́ kò lọ́bẹ̀ iná mọ́ pé pé yaago yaaju òní wà ẹni tí ń sọ̀rọ̀ wà ọ̀rọ̀ ẹni tí ń ka ọ̀rọ̀ lọ́ọ̀ sí létí ọ̀rọ̀ ń bá wí òun náà fẹ́ ṣe fẹ́ rẹ̀ ní mímọ́ ni wọ̀lá ìtẹ́nìkan bẹ kúlù bàdé ádámà kàtọ̀ òun gbogbo ọmọ ádámà láti ṣe ọ̀kẹ́ ìlọ kàtọ̀ yìí nà kàwà òun ẹni tí kọ́ máa ń yọ ẹ̀ òun ẹgbẹ́ láyọ̀ sọ̀rọ̀ yóò máa wá tún yóò máa wá wíṣẹ̀ tẹ́sí ara kọ́dé afúlá àmọ́nú mọ́ zàkáhá ẹni yóò tó bá ń pé pé ń wá bá ẹ̀mí wọn ṣe mọ́ ọmọ jèrè o wàkọ̀dé kọ́ ọ̀dá mọ́tẹ̀ fà ẹni tó gbẹ̀mí nílẹ̀ pé kó tẹ̀ ló bá ti dà ó mọ̀ sòfò gbogbo ọmọ dáhùn láyà ń bá kò yẹ nìkan lẹ̀ ọlọ́run kàkó sí ní àtẹ̀yìn o. هذا وصلى الله تعالى على نبينا محمد وعلى اله